بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ لقد الله سبحانه وتعالى أترى الكاتب كنشن محمد صلى الله عليه وآله وسلم إن درس وعيت الله تعتبر علينا باترى عمدة الأحكام تي الإمام الحافظ المقدسي رحمه الله تعالى aji ṣàlàyé hadisi alákọ̀ọ́kọ́ ní abẹ́ ọ̀tọ̀hárọ̀ ìtàrù tọ̀hárọ̀ in tó ní ṣe pẹ̀lú àníyàn àti àwọn ìdájọ́ tó ní rọ̀ máa àníyàn nínú iṣẹ́ ìjọsìn hadisi alákejì wani hadisi abẹ́ rẹ̀ rẹ̀ rẹ̀ إنه إن شاء الله صلى الله عليه وآله وسلم سقي لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ وني الله سبحانه وتعالى كنين بعمل كنينوني nígbà tó bá ṣe nǹkan ẹ̀gbin àbí tẹ́gbin bá jáde lára rẹ̀ títí tó ìṣàlùwàrá ọlọ́run ò ní gba ìran ẹnìkan kan nú yín nígbà tí nǹkan ẹ̀mí bá jáde lára rẹ̀ títí tó fi ṣe àwọ̀lá in tó ṣe ńlá sallallahu alaihi wasallam fi yé wa nù hadithi yìí ó ní wípé gbogbo ẹni bá ṣe àwọ̀lá láti kírun tálùwàlá ìwọ́n á já látàrí pé bóyá ó lọ yàgbẹ́ ní àbótọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè padà láti lọ kírun ẹ̀rù kó tún àlùwàlá ṣe èyàn ṣàlùwàlá nìsín àlùwà yẹn padà wá já bóyá pẹ̀lú pé èyàn àbí ń ṣe lo ènìyàn sùn oorun kéèyàn sùn ní pé oorun tó wúwo tó já sí pé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lójú ranga fún ìyàgá àbí tí ń ṣẹlẹ̀ sí èèyàn má gbogbo àwọn nǹkan wọ̀nyí ń já àlùwàlá ó tó wáá nínú hadithi yìí أن الحدث ناقض للوضوء ومبطل للصلاة إن كان فيها ẹ̀kọ́ mi ní pé n tí ń jẹ́gbin n tí ń tú àlùwàlá ní n tí ń bá àlùwàlá jẹ́ ní ètò sì ń bá àwọn èèyàn jẹ́ ní bẹ́ẹ̀ bá ń bẹ lórí ìrun yẹn èèyàn ń bẹ lórí ìrun lápèjúwe ìtọ́ ń gbà ó lọ́tọ̀ ó ń bẹ lórí ìrun lápèjúwe ìgbẹ́ ó wọ ilé ìgbẹ́ lọ rọ ìyàgbẹ́ èyàn pẹ lórí ìrun ó ṣe ní kóso kóso gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló ba àlùwàlá jẹ́ kí tó bá sì ti ba àlùwàlá jẹ́ ó ba ìrun náà jẹ́ kó tó ní gbẹ̀rẹ̀ wípé ọlọ́run gbà ní lọ́wọ́ èèyàn tí a bá kò lórí ìrun yóò tún àlùwàlá ní ṣe lẹ́yìn tí àlùwàlá ní ṣe tá ní ó wà padà sórí ìrun ní wọ́n padà sórí irun ìyówà tún yẹn bẹ̀rẹ̀ ní kìí ṣe wípé yóò máa kọ̀ǹtínú ibi tí yẹn bá wọlé ìyóò tún yẹn bẹ̀rẹ̀ lójijì in tó ṣe ọlọ́ sallallahu alaihi wasallam kí fi yí wọnà hadith ilé bákan náà àwọn ẹ̀kọ́ mi tá dì nínú hadith yìí wọ́n ni wípé àìní ìgbà tọ́nà ọ̀rọ̀ ní gbárùn-ún bẹ́ẹ̀ ó ní pé ìrun yẹn ò ní àlàáfíà ìrun tí ó bá sì ti ní àlàáfíà lẹ́yìn bá kí ọlọ́run ní sẹ́yìn lẹ́sàn rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àdísì ń jẹ́ kóyé wa wípé ọ̀rọ̀ yẹn kí ẹn tún àlọ́ aláṣẹ nínú ẹ̀kọ́ mi tún bẹnu àdísì أن الحديث يدل على أن الطهارة شرط àdéhùn yìí tún tọ́ka wípé káṣèmára májẹ̀mú ló jẹ́ fún ìní àlàáfíà àrùn táǹkì májẹ̀mú ló jẹ́ fún àlàáfíà àrùn táǹkì gbogbo tá a bá pè ní májẹ̀mú a pè ní requirement a bá pè ní condition ń já sí pé ní tá a fi májẹ̀mú lé lórí yẹn nǹkan yẹn ò lè ṣeé ṣe àfi ní májẹ̀mú yẹn ká tó lè ṣe so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìtí jẹ́ mara bí yóò bá ṣe mara bó bá lọ kírun ọlọ́gbọ̀ nígbà rẹ̀ lọ́wọ́ ẹ̀ á kírun ni èyàn ṣàlùwàlá àbẹ́yàn ṣàlùwàlá yẹn tán báyìí làwọn alátúnjá pẹ̀lú àwọn nǹkan ẹgbẹ́ láti ṣàlàyé síwájú wá lọ kírun yẹn lọ́wọ́ eléyìí náà láfi rí ọ̀rọ̀ kan dáadáa èyí tí bí máa ń wáyé lórí ẹ̀ ọba àwọn èèyàn máa sì béèrè pé lápòjú èèyàn fẹ́ kírun ó wá ń so tó bá ti ṣàlùwà lásán báyìí yóò tún so tó bá tún ṣàlùwà lásán báyìí yóò tún so àbí bóyá ó tẹ̀ ń wọrí irun náà ni ó bá ti ń dórí irun yóò tún so yóò tún lọ tábùwà láàrin ṣe tó bá tún sábùwà láàrin ṣe tó bá tún dórí irun yóò tún so náà ó tún lọ tábùwà láàrin ṣe àwọn kan máa béèrè béèrè wípé bóòlù ọ̀rọ̀ ìṣe yóò tọ́ sí láwọn ọgbọ́n táwọn abáwọn sọ wípé kò sí tó ṣe kí lẹ́ni ẹ máa bá yẹn lọ bẹ́ẹ̀ rárá o kò lè bá lọ bẹ́ẹ̀ yóò mọ̀ tọ́nà láyé ṣe náà ni alákàṣe nínú àwọn àmàrà táwọn afáwọn ń gbáyàn tí ó bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí yẹn wọ́n ní kí yẹn ní farada kó ní sùúrù kó farabalẹ̀ dáadáa kó má kánjú pé wọ́n jẹ́ mọ́ bọ́ mọ́ òun lọ́wọ́ àbí kò ní bọ́ mọ́ òun lọ́wọ́ má kó farabalẹ̀ lọ́wọ́ tọ́ílẹ̀tì pé ẹ ti ń fa tí fi ń sówó ṣe ń só ó ti láwọn kankan tó jẹ tí ń dàkun rẹ̀ láàmú tó bùkátà sí kó farabalẹ̀ kó wọlé ìgbọ̀nsẹ̀ kó sọ̀gbọ̀nsẹ̀ tó bá sọ̀gbọ̀nsẹ̀ rẹ̀ tán wá padà sí ìdẹ́rù aláṣiṣe àmọ́ tí wọ́n ń wárè àmọ́ pé ńgbà náà iṣóyíṣó mi pọ̀ ńgbà náà ìwà nẹ́tàrú wà láṣẹ mẹ́mọ̀ kí ìmọ̀ sí lọ ìmọ̀ kírun lọ àdéhùn ìjà mọ̀ wípé ọ̀rọ̀ tó jìnnà sí ohun tọ́nu àbí ọ̀rọ̀ mi táwọn ẹmínú máa ń sọ wọ́n ní àwọn afá sọ wípé tí ìyẹ̀mbá tilẹ̀ káàbọ̀ láti sí lẹ́ẹ̀méje tí sóun bá ti mọ́ ọdún náà kí ẹ̀ máa kírun lọ ó bá àtúnṣe nígbà ọgbà ó bá àtúnṣe nígbà ẹgbẹ̀rún ó mọ̀ túnṣe náà ni o torí pé àdé sì ní la yaqbalu Allahu salata ahadikum idha mùsùlùmí gbọ́dọ̀ sọ nǹkan tí ó máa mú gbogbo tí ó bá máa jà láàfin ara yẹn láàmú tí ó mú wá sọ èso àbáàdì mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí i. hadith ẹlẹ́ẹ̀kejì níbi báàbù yìí على عبد الله بن عمرو بن العاص وابي هريره وعائشه رضي الله تعالى عنهم قالوا قال رسول الله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam lábala tó jẹ mọ́rọ̀ ìsìnmọ́ tó tó yìí ó bá wa sọ̀rọ̀ míì hadith tó bá wa sọ yìí àwọn sábà tí wọ́n gbà wá wọ́n lọ bí mẹ́ta bẹ́ẹ̀ Abdullah ọmọ Amr ń bẹ́ẹ̀ sàhábà tó gbà ní ṣe wá Abu Hurairah ń bẹ lára àwọn sàhábà tó gbàdé sí wa kódà ya ìwà ìyáwá Aisha radiyallahu anha àwọn náà jẹ́ kan náà tí wọ́n gbàdé sí wa gbogbo wọn ni wọ́n gbàdé sí wa tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam bí alẹ́bi ní wailun lil aqab minan nar àbí kó máa bẹ sí kó máa bẹ lẹ́yìn kìkì sẹ́ẹ̀sẹ̀ nínú náà ṣùkíṣẹ́ ese yìí òun náà ni bi ẹ̀yìn ese èèyàn iwájú iwaju ese wa ẹ̀yìn ese taa à ń pè ní kíkíṣẹ́ má ọwọ́ òkè rẹ̀ òun ní jẹ́ rẹ́kùbò tó náà lẹ́yìn ẹsẹ̀ ànábì ní egbe ọlọ́run kó kí ló fà tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam tó fi sọ eléyìí ó ní pé ó ń ṣe ọlọ́run fún wa lára ó ń ṣe kìlọ̀ fún wa ká má fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ àlùwàlá ṣíṣe ká má ṣe àṣẹ ètò níbi àlùwàlá ṣíṣe ó sì ń gbà wá níyànjú pé ká ka ìṣe àlùwàlá wa ká kà kún lọ́pọ̀lọpọ̀ ọgbà tí bá ń jẹ́yìn ẹsẹ̀ omi àlùwàlá yìí sábà débẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó má ti domi sórí ẹsẹ̀ síwájú ẹsẹ̀ wọn làwọn ṣàwọ̀rá náà nìyẹn àtẹ́lẹ̀ mi bá dìde tó bá lọ́n lọ kírun ẹwà gbogbo ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ omi ò ní débẹ̀ so irú àyè yẹn náà ló ṣe lọ́n lọ́ àwọn àárín ìwà àlùsílẹ̀ tí ń sọ wípé egbé ni ó máa bá wáyé yẹn nínú náà. ibi ara yẹn nínú náà yóò wà wọ nínú ẹsẹ̀ lára ẹsẹ̀ náà yóò wọlé láà ẹni tó lẹ́sẹ̀ yẹn ni ẹni ni ẹsẹ̀ yẹn náà lọ̀rọ̀ padà já sí inú náà tí ò bá lákìyèsí rẹ̀ torí pé ni pé kò ní kò ṣùgbọ́n tó bá fi ń ṣe iwájú ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ tí jẹ́ kìkísẹ̀ kéékùn ńlá bómi kábómi nígbà tó bá ṣàlùwàlá ìbá àdúrà àlùwàlá bẹ́ẹ̀ kírun ẹgbẹ̀rún ọlọ́bọ̀ ní gbàrú ìtì jálùwàlá bẹ́ẹ̀ bọ́lọ̀bọ̀ bá sì ti gbàrú lẹ́yìn irun tí yẹn bá fi kí ọlọ́bọ̀ nígbà ẹni tí ò bá wá kírun tẹ ìpàdé ọlọ́run gbólóhùn kan wọ̀rọ̀ rẹ̀ òun náà nínú náà ètò bàtà lẹ́yìn sọ pé wáyé lónìí lè àkọ́rọ̀ mi nàná irú ìgbọ́rọ̀ kalẹ̀ yìí náà ń bẹnu hadisi mi tó ń ṣe ọlọ́ alẹ́ sọ́lá tó ní fama asfala ní al-ka'bayn fa fi an-nar nígbà tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam tó ní ìwà omi ní òdodo ìwọ́sọ rẹ̀ kò gbọ́dọ̀ kọjá tí ń jẹ́ ojúmusẹ̀ tó bá wá kọjá ojúmusẹ̀ kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ sísàlẹ̀ èyí tó bá wá kọjá kókósẹ̀ sísàlẹ̀ yìí ànábì nínú náà ni ṣé tí ń jásọ níwàá wọ náà ẹni tó wọṣọ tí ń wọlẹ̀ ni torí tó sì fi rí bẹ́ẹ̀ ni wípé gbogbo aṣọ tọkùnrin bá wọn tó bá fi kọjá kókó sẹ̀ tí ń bá fi di pé ń tẹ ẹ̀mí mọ́lẹ̀ ìrun tó bá fi kí ọlọ́bọ̀ nígbà lọ́wọ́ rẹ̀ so kò sì sí nínú ìgbàgbọ́ mùsùlùmí èyí tó ń ṣe ńlá fi kọ́ wa gẹ́gẹ́ bí ànábì tọ́lọ́run sí wa tó jẹ́ ànábì ìkẹyìn kí àwọn anísùkò tó ń yóò kọjá kókósẹ̀ àmọ́ òun ọmọ òun ṣe rán tí ò ní máa kó dọ̀tí ìkọjá kókósẹ̀ òun gan-an lára ìwà ìgbé torí pé dáná ní sọ alẹ́ sọ́dá àfẹ́sẹ̀lá ní pé ìwẹ̀wù rẹ ni ó jẹ́ sókùtù ní lọ́kùnrin ó jẹ́ agbádá ni ó jẹ́ jàlábíà ni irú ọ̀nà yóò yẹ báàbí máa rán sọ ti nílùú yín gbogbo rò kọjá ti jẹ́ kókósẹ̀ so ìkọjá kókósẹ̀ rẹ̀ ó kó dọ̀tí kò kó dọ̀tí ó fẹnu kẹmí kò fẹnu kẹmí èèyàn ń kó ọlọ́run ọba lẹ́nu ni èèyàn sì gúnṣẹ́ ńlá rẹ̀ lẹ́nu sọ́nà mọ́ alaihi wa sallam ẹ̀tà àmàrí nínú hadithi wujubu lè itinai náà ibi àádọ́ wudu wa 'adamu al-ikhlal bi shay'in minha وقد نص الحديث على القدمين وبقية الأعضاء مقيسة عليهما لا وجود نصوص لها ó di ọ̀ranyàn kálákà fún gbogbo àwọn oríkèríkè ká sì má jẹ́ kí kankan láàyè nu gbogbo ka alhadisi tá a kà fúnra wa yìí ó sọ̀rọ̀ lórí ẹ̀ pípẹ́ni tí ń na tìkísẹ́yìn ó gbọ́dọ̀ já sí pé gbogbo rẹ̀ ni gbogbo ohun tí ń yá oríkèéríkèé ara tó kù àgbédájọ́ yẹn náà lé lo kìí tó bá jẹ́ pójú náà ló ń pa bàbá ń pa ojú lọ́nà tá a fi máa ẹ̀sìn ó gbọ́dọ̀ gbogbo páríkẹ̀ wa ló bẹ̀rẹ̀ lọ́rọ̀ gbọ́dọ̀ kà á sì mú tá a bá ń bọ́jú a gbọ́dọ̀ mú láti tí wọ́n ti yọ níwájú sì fọ́ so gbogbo tí àlùwàlá tá a bá bákan náà hàrísì yìí a rí ìlérí ìyà tó lé kókó gbogbo ẹni tó bá ṣe wípé fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ ń wà lọ́la rẹ̀ sí ṣe bákan náà nínú hàrísì yìí a rí pé ọ̀rọ̀ yẹn ni ká fọ ẹsẹ̀ wa tá a máa ń ṣàlùwàlà وهو ما وهو ما تضافرت عليه الأدلة الصحيحة eléyìí ni àwọn ẹ̀rí tó ní àlàáfíà sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rí tó lálàáfíà àwọn ìtọ́ka tó ní àlàáfíà àti ìpẹnupọ̀ àlùmá eléyìí gbogbo wọn papọ̀ lórí wípé ọ̀ràn yẹn ni má bá ṣàlùwàlá ká fọsẹ̀ wa eléyìí yapa sí ìlànà àwọn ṣíra láwọn táwọn yapa sí gbogbo tí àlùmá sọ táwọn sọ lọ́rọ̀ tí wọ́n wípé a máa ń pa ẹsẹ̀ ni a kì í fọ̀ lára àpẹẹrẹ tẹ́tí máa dá ọmọ wọ́n máa ń bẹ ní ìlú tẹ́ ń gbé àbá ń bẹ nínú àdúgbò tí ẹ wà àbẹ́rẹ́ ló ń bẹ níbi iṣẹ́ bí ẹ bá lẹ́jọ́ ń ṣàlùwọ̀ lápẹ́ kírun lápẹ́júwe lásìkò oorun ìgbà bá ń bomi sẹ́sẹ̀ tẹ́yìn fọ ẹsẹ̀ ẹ̀yìn ó kàn rí pé wọ́n kàn bomi sílẹ̀ lẹ̀ lásán wọ́n mọ̀ fọwọ́ ra ẹsẹ̀ ìbomi sílẹ̀ lẹ̀ lásán yẹn kẹfì wọ́n lè fura sí wọn ni tó bá ti fún wa pẹ́ láàrin ara wọn gangan wọ́n ni wọ́n kan wọ́n fọwọ́ pa orí ẹsẹ̀ lásán wọ́n gbà pa àwọn sábà nìyẹn láti máa sọ fúnra wa wípé gbogbo àwọn ìjọkíjọ wọn yìí nùsùlẹ̀ bí mùsùlùmí ò bá gbọ́ wọn yé dáadáa yóò kó sí wọn lọ́wọ́ tó sì ní fura mi kọ́nà kó sàlẹ̀ kọ́ ọ̀nà fún ìkẹ́rù torí pé ká fọ ẹsẹ̀ ó mú kẹsẹ̀ má ju pé ká pa lásán lọ ṣe lè ló súnmọ́ jùmọ̀ jù ó sì jẹ́ tó ń ṣe ẹ̀dá sọ̀rọ̀ mọ́ àwọn àlẹ́ òṣèlè tó pa wá láṣẹ ìkàṣe. الحديث الثالث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أفه ماء ثم ليستنثر ومن استجمر فليوتر وإذا استيقظ أحدكم من نومه فليغسل يديه قبل أن يدخلهما في الإناء ثلاثا فإن أحدكم لا يدري أين بات يده وفي لفظ لمسلم فليستنشق من خريه من الماء وفي لفظ من تودع فليستنشق أبو هريرة رضي الله عنه أولا نتبع حديثه يوه وإن شاء الله صلى الله عليه وآله وسلم سبكي إذا توضأ أحدكم فإن كان يبان الولاء falyaj'al fi anfihi ma'an kó fi omi sínú rẹ̀ yẹn pé kó fa omi sínú thumma liyastanthir lẹ́yìn náà kó fi afẹ́rẹ́ kó fi pe omi náà síta padà wa man istajmara ẹni tó bá lo nǹkan bí òkúta láti fi ṣe ẹ̀gbẹ́ kó lára rẹ̀ falbutir kó ṣe lílo òkúta yẹn náà kó ṣe ní àṣọ yẹn kó ṣe lẹ́yọ kan tí ó mọ̀lé lórí méjì tó bá jẹ́ kúta méjì ló bá fẹ́ lò kó fẹ́rẹ́ kan sí kókó mẹ́ta tó bá jẹ́ kúta méjì ló bá fẹ́ mẹ́rin ló bá fẹ́ lò kó fẹ́rẹ́ kan sí kókó márùn-ún wọ́n ilẹ̀ stein kọ́sọ̀ àhàdékùn mi lọ́wọ́ mi bẹ́ẹ̀ni kanú yín bá tají tó tají láti orun tó sùn fẹ̀lẹ̀ yẹ́ sírí ẹ̀lẹ́yìn kọ́lẹ̀ ẹ̀yìn ìdíkílà fún àfẹ́lẹ̀ ìlà ìfẹ́lẹ́sà kí ó ẹni bẹ́ẹ̀ yá fọwọ́ rẹ̀ méjèèjì dáadáa kó má kó tó dìgbà tí ó ti ó méjèèjì náà bọ́nú bá lẹ́ẹ̀mẹ́ta فإن أحدكم لا يدري أين بات يده torí pé ẹnìkan nu yóò mọ ibi tọ́wọ́ rẹ̀ ti kàn lára rẹ̀ nígbà tó sùn ẹnìkan nu yóò mọ ibi tọ́wọ́ rẹ̀ ti kàn káàkiri lára nígbà tó nínú ẹgbà wá mi tí mọ muslim gbà rahmatullahi alayhi ó ṣe ọlọ́run ní falẹ̀yẹ stanship bimin kharayhi min alma kírú ẹni bẹ́ẹ̀ fa imú kó fa omi símú kómi yẹn dégi imú rẹ̀ nínú yẹn ní pé ẹ̀fọ́ omi símú bàbá ṣàlùwàlá ó débi ká fa omi yẹn símú débi tí ó déwò mú wa tí ó kàngi rẹ̀ lókè. àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ gbọ́ yé bàbá ṣàlùwàlá a ti lórí sí nǹkan mẹ́ta sí mẹ́rin tó ṣe ọlọ́run subhanahu wa tó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ nínú hadisi yìí àkọ́kọ́ nù rẹ̀ wípé fífi omi símú ó lẹ́kọ̀ọ́ tí ẹ bá sì wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe àlùwàlá láwùjọ ẹ̀rí pé àwọn kan máa ń fomi kan mú ni mo lè fa mi símú ẹ̀lú nìkan máa ń fomi kan mú ni mo lè fa mi símú ó wá nínú hadisi mi tó ń ṣe sallallahu alaihi wasallam tó dúpẹ́ yẹn bá ń ṣe àlùwàlá kéèyàn fa omi símú kó dó gbòǹgbò illa an takuna sa'ima àti tó bá jẹ́ ń ó ní kàtà kò sí pé owó mú ọ nínú mú ó fọ omi yẹn símú dáadáa tó pè símú tó já sí fúngbà tó bá fi afẹ́rẹ́ pè padà síta gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti dọ̀tí tó ti há sínú kọ̀rọ̀ nínú mú òun ló fi afẹ́rẹ́ pè jáde pẹ̀lú mi yẹn àwọn tó bá wá di pé òun jáláwẹ̀ ó lè fọ omi sínú náà ó bá fọ omi sínú tó bá gba òun jáde sínú tí ń yọrùn láti inú ọ̀run jáde sínú kùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló bàwẹ̀ rẹ̀ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló sì fi san ó sanjọ́ kan padà ó sì gbọ́dọ̀ jẹun ó gbọ́dọ̀ jẹun ìbá ìyálò ọ̀la súnmù ìlàtàárọ̀ náà ni so ìgbọ́dọ̀ gbọ́ ọ̀la sí rí ẹtì jẹ sàrì tẹ́lẹ̀ ni so ó gbọ́dọ̀ jẹun mo sì sọ ọ́ta pálíwàlá rẹ pé pálíwàlá rẹ pé báwẹ̀ rẹ ti bàjẹ́ táwọn ọmọ bíẹ́ lóde pé kí so ó mú mi tó sì mọ lúwẹ̀ ẹni bá lúwẹ̀ nínú mi láti mú so gbogbo ẹ̀ ló bá kí ni ló gba ẹ̀kọ́ bákan náà nínú tí a tún rí nínú ẹ̀kọ́ hadithi onígbé máa ń wáyé ńgbà míì èyí wọn situation tó já sí pé ó ṣe mara àbẹ́ èèyàn ṣe èèyàn lọ èèyàn yàgbẹ́ àbótọ̀ kò ní ráǹfààní sómi wọ́n ráǹfààní sí bí ewé àbọ̀ ráǹfààní sókúta nínú tá a lè lò láti fi mú ẹ̀mí kúrò lára nígbà tá a bá rómi òun lòkú táwà so àálò mẹ́ta àálò márùn-ún àálò méje so gbogbo ìdábà lò ló ń kà lókúta táàbí mú ẹ̀mí kúrò lára ara wa kájẹ́ kó mọ́ lé ní òǹkà kan lórí méjì kó kì í ṣe wé àgbo àbẹ́wé bẹ̀ táwọn èèyàn jẹ débi kò ní wúlò fáwọn èèyàn má so àìsí jẹ ló fò nínú ẹ̀sìn. bákan náà ká tún gbọ́ mi yìí lábẹ́ ilé èèyàn lọ nú gbóni kò rómi ó ṣègbọ̀nsẹ̀ ó tán àbótọ́ ni ó lòkúta ó fi ṣèmọ́ra sópọn ẹna fúnrú ẹni yẹn tásìkò òun bá tó tó bá wá rómi tó tún wá túbí sàn àdìtẹ́ni sí ya dị ụtụtụ tábà sọ́rọ̀ yẹn ni kìí sí ọ̀rọ̀ yẹn kìí sọ̀rọ̀ yẹn rárá ṣùgbọ́n ó fi ń da àyùtò bá padà rú ni bóyá ń ṣe níyè méjì pé èmi náà wò wọ́n ṣe ara anyị gan mma tó padà wá rú kwụsị kò sí tó burú kó lómi kó nínú àwọn ẹ̀kọ́ mi táàrí nínú hadisi yìí wọ́n ṣe lọ́n jẹ́ àmà alẹ́ sọ́rọ̀ àti sẹ́lá pé tá a bá sùn tá a bá wá tají láti ojú oorun wa a sì fẹ́ lọ kírun a ṣàlùwàlá àbí a fẹ́ ṣàlùwàlá àti fi ṣe ìbáàdà ní tí ò jẹ́ mọ́ kíkí torí wípé a fẹ́ wọnú ilé ọlọ́run ṣáàsì fẹ́ wọ ní mímá ó lè já sí ó yá ìjókòó kala nínú ilé ọlọ́run bí a fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún wa àbí oní méjì ló la fẹ́ ṣe ráńpẹ́ mọ́ṣáláṣí kò sí tó burú kéèyàn ṣe àlùwàlá torí pé fẹ́ wọnú ilé ọlọ́run torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìlànà oṣù ọlọ́run sallallahu alaihi wasallam ní wípé yẹ kí mùsùlùmí kó máa bẹ nípò ẹjọ́ máa ní àlùwàlá ní gbogbo ìgbà ó jásìkò òun ò jásìkò òun torí pé máa ní àlùwàlá gbogbo ògbà lára í ń lékùn mọ́lẹ̀ lára èèyàn ni í sì máa ń jẹ́ iná báwọn ẹni ibi òun náà tí wọ́n bá lájẹ̀ ló ń dààmú èèyàn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà èyí tẹ́pà yé ń ṣe bí wọ́n sàṣì ẹni wọ́n sàrùwàlá dáadáa ẹgbẹ́ wọn sàrùwàlá ń ẹjọ́ mọ́ mi náà gbé ìbámu tẹ ìbẹ́nukùn kò ní mọ̀ lágídí o torí pé omi àlọ́ aláwọ̀ ní tẹ́kàn lára kò yàtọ̀ sómi tó kù náà ọmọ rẹ burú ẹni káà bá wọn fọmi àlọ́ aláwọ̀ sómi àlọ́ aláwọ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí oògùn ṣùgbọ́n àwọn nǹkan yẹn gbọ́dọ̀ gbọ́ yí lábẹ́ ẹ̀sìn wa bí wọ́n bá ní agídí ẹ bá sọ̀rọ̀ ọlọ́run èyí tí bá ń fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ kí sómi àlọ́ wa ní mọ̀ wá mú káàkiri inú àgé bí wàá kó wọn máa gbàgbé rẹ̀ sámsálásí <laughs> so eléyìí osi sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa so yẹn wá tají láti ojú yóò lọ kínú yóò lọ sàlùwàlá tó dìgbà pé yóò tó ọbọ náà igbá tó fẹ́ fi sàlùwàlá kó fọwọ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ́ta anábì nítorí pé rẹ ni bẹ́ẹ̀ ọmọ ibi tọ́wọ̀n ti kàn káàkiri lára ńgbà tó sùn ẹni ní bá sùn báyìí gbogbo ara ló máa họ fún àwọn ọ̀dọ̀ tí ara ti fọwọ́ họ tí ó tún wá gbérò ọbẹ̀ náà sẹ́nu náà láti wọ́n fi sàlùwàlá ànábì ní kó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kí ó tó ọwọ́ náà bá. tọ́yì lásìkò tá à ń lò lọ́wọ́ lẹ́nìí ọmọ mi gò ń jẹ́gbá láwọn ayé òde ni mò ń ń jẹ́gbá àgé igbá tí wọ́n fi ń ṣàlùwàlá kì í lọ́mọ ní lórí igbá tí wọ́n fi ń ṣàlùwàlá kì í lọ́mọ ní lórí tó jẹ́ sọ́dọ̀ yẹn bá ń fi igbá yẹn ṣàlùwàlá òun yàtọ̀ sí akéègbè akéègbè ní máa ń ní ọmọ lórí tó jẹ́ sí pé ọ̀nà tọ́nà òun fi gbà dá òun bẹ́bá lé ẹgbẹ́ gé orí rẹ̀ gan yóò dùgbà máa lọ́rùn ní jẹ́ kéègbè náà tó akéègbè yẹn lálẹ́ fi wé bí àgé ṣùgbọ́n igbá wọ́n bá ti gé láàrin méjì torí rẹ̀ yẹn wọ́n mọ̀ lòkùn kan mí ìsàlẹ̀ yẹn wọ́n mọ̀ lòkùn kan mí lẹ́yìn ọ̀bọ̀n wa ló sálùwàlá kò sí dédé máa dùn sẹ́ àbí kí ẹ máa tọ́ ọbọ̀ nù rẹ̀ ó wá pọndandan fún ẹni bẹ́ẹ̀ kó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta náà kó tọ́ ọbọ̀ nù bá ṣùgbọ́n tó bá wá ṣe wípé nǹkan bí àgẹ́lẹ̀ yẹn bá ń lò láti fi ṣàlùwàlá pọn dandan náà ni kí fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó bẹ̀rẹ̀ sí ṣàlùwàlá á lò pọn dandan náà kó jẹ́ kó fi ṣèmọ́tótó kó fọwọ́ yẹn nù náà tó tó gbà kó bẹ̀rẹ̀ àgbàlá ṣe torí pé wọ́n yẹn náà ló fi mọ bomi sẹ́nu Islam ẹ̀sìn mọ́tótó ni kìí sẹ́sìn ìdọ̀tí mùsùlùmí tẹ́sìn rẹ̀ ò báyé ní mọ̀ ń jẹ́ ní ìdọ̀tí tó kó fọ́ náà ó gbà ládàá kó tẹ̀lé sínú ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam. الأحكام المتعلقة باستعمال الماء دائم hadisi míì tí a máa fẹnu kà ó ní ṣe pẹ̀lú àlàyé ọ̀rọ̀ míì òun náà làwọn àdájọ́ tó rọ̀ máa lílo omi irú omi wo alimahu dáìm omi tí è sàn omi adágún omi adágún tí è sàn kí ni ìdájọ́ ìsìláàmù lórí omi bẹ́ẹ̀ láti lò ó عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل منه والمسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنوب أبو رارة رضي الله عنه أولا ni بحديثنا فهو لبا hadithi يقول إن شاء الله صلى الله عليه وسلم سويكي لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ẹnìkan ní ò gbọdọ̀ dẹ́rù rẹ̀ wò torí pé nínú yẹn nínú tí a ti ń kànkan nípa ní tá a bá ń lò ní ọ̀rọ̀ lédè lárúbáwá ẹ gbọdọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ kí nìkan náà kẹ́nìkan yín máa wá tọ̀ sínú omi adágún lómi tí è sàn ó wá tọ̀ sí tán fún mẹ́yẹ̀ tẹ́sílmìn kó tó mọ́ wá fún mi náà wẹ̀ ànábì níwà tí ò dáa ni mùsùlùmí wọ̀lọ̀ dárò rẹ̀ wò lórí wáyà àwọn mùsùlùmí anábìnrin láyà tẹ́sí ahàdókùn fìlmá ìdá ìní wà wà jùlọ wọn ẹnìkan yóò gbọdọ̀ máa wẹ̀ sínú omi adágún lẹ́yìn tó ní jánábà lára ẹnìkan yóò gbọdọ̀ máa wẹ̀ sínú omi adágún tí wọ́n ẹni bẹ́ẹ̀ sì jẹ́ tó ní jánábà lára wọ́n ṣe ń kárí odò adágún àbómi adágún tí ò lè sàn àwọn aláǹtọ́ sínú rẹ̀ kò dáa èèyàn rí bí bí storage tó já sí wọ́n kàn gbé kalẹ̀ ní tí wọ́n gbé sókè kí ẹ̀mọ̀ wá tọ̀ sínú rẹ̀ tó ní sí ń inú rẹ̀ kò dáa èèyàn jẹ́ ni tí èèyàn bẹ lóko àwọn ẹ̀tí bá sábà lóko eléyìí ó yí wọn dáadáa wọ́n kàn lè gbé ààyè kan tó já sí pé wọ́n ń ṣàkíyèsí gbogbo ń sun láyè yẹn wọ́n wà gbẹ dáadáa gbà pé wọ́n dààmú ẹ̀ so omi tó máa ń sì dààmú ní ìké kì í sábà sàn yóò wà lójú kan náà ni kí ẹ mọ wá tọ̀ sí omi bẹ́ẹ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní èèwọ̀ ní mùsùlùmí ògbọ́dọ̀ máa dárò rẹ̀ o torí pé àwọn èèyàn mu látara omi màdé ìbá wá tọ̀ sí èèyàn bomi ẹ̀jẹ̀ fáwọn tí wọ́n mu gbogbo àwọn ẹ̀gbin àwọn àdọ̀tí tó tara ìrìn jáde tí èèyàn wá tọ̀ sínú tí lómi ó lè sí sábà di kí àṣà tó fá káàkiri láàrin àwọn èèyàn ibi wà kò báwọn èèyàn Islam takò bẹ́ẹ̀ náà ni Muhammad sallallahu alayhi wa ló takò kí èèyàn gbogbo ara rẹ̀ kó fi tẹ̀kùn sínú odò ara tó sì kómi yẹn sàn jẹun tó ní lára èèwọ̀ yẹn tún lágbára púpọ̀ torí pé ẹni tó ní jánábà lára ó lè ṣe é ṣe kó ṣe pé ní tó jáde lára rẹ̀ látọ̀ yẹn kó má ti ìlú fò lánà yóò wà lọ fọwọ́ kan bẹ́ẹ̀ sínú odò yẹn eléyìí díẹ̀ káàtó ìsìláàmù farana kí yẹn dárò rẹ̀ wọ̀ tọ́yì yóò tó bá jẹ́ mi tí è sàn fàkẹ́fà ìkẹ́lẹ̀ lọ́wọ́ jẹ́ àríyá tọ́ tó bá wá ń ṣe wípé omi tó wá ń sàn ní nǹkan tó bá ṣe pé omi tó bá wá sàn ní ńkọ́ tó ṣe pé kódà bẹ́yẹn mẹ́wàá kí wọ́n wẹ̀ sínú rẹ̀ lẹ́yìn ìṣẹ́jú bíi márùn-ún bíi mẹ́wàá ẹ̀ tẹ̀ ní òfin nǹkan wẹ̀ omi yóò ti sẹ́tù padà wọ́n ní kò sí tó burú kò sí tó burú ṣùgbọ́n tó fi dáa jù òun ni ká jìnnà sí títọ̀ sínú omi tí ń sàn gan ká jìnnà sí òun gan náà torí wípé lóòótọ́ lómi yẹn lè pọ̀ káwá nítọ̀tẹ́ n kò lè lápá lára rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ni tòótọ́ ti bẹ́ẹ̀ náà kí ọ jìnà sí láti mọ́ kó palára bá wọn èèyàn ilé ni ẹ̀kọ́ tí a rí nínú hadithi bẹ́lọ́wà subhanahu wa ta'ala kuma sa ìjọ yíò wà jù báyìí lọ ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú kájá tẹnubọ igbá tí yẹn fi ń حديث دوني ní يقول لا وفن الكنيسة حكم الإناء الذي شرب منه الكلب وولغ فيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا والمسلم أولاهن بالتراب ولو في حديث عبد الله بن مغفل أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولغ الكلب في الإناء فاغسلوه سبعا وعثروه الثامنة بالتراب أبو هريرة رضي الله عنه أولا مبا حديث فما باكنا وأن شاء الله صلى الله عليه وسلم ó ní bí ajá bá ti tó mú nínú rẹ̀ kí rẹ̀ níbẹ̀ ya fọ́ lẹ́ẹ̀méje kó fọ igbá náà lẹ́ẹ̀méje ọ̀tọ̀ọ̀tọ̀ nínú rìwáyà mi wọ́n ní àkọ́kọ́ ẹ̀ méjèèje yìí kéèyàn fọ́ pẹ̀lú tí ń jẹ́ pẹ̀lú irú àdísì yìí náà ń bẹnu àdísì Abdullah bin Mughaffal nínú àwọn sàhábà al-kiram òun bí ajá bá tẹnu gbogbo ayé tó mú inú wa fàṣìlú sábàá ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì wà ẹ̀fẹ̀rú sàmì àtàbí yìí kẹwàá lo èjì ń láti fi fọ́ èjì ajá nínú àwọn nǹkan ọ̀sìn ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń àti nǹkan ìdọ̀tí náà ni wọ́n fẹnu jẹ káàkiri torí bẹ́ẹ̀ ló ń ṣe ọlọ́run alẹ́sọ̀láàtù sàlámù sí jáàmù wípé ọlọ́run bá tó ní ẹ̀sìn nípa wá láṣẹ wípé tí nǹkan ọ̀sìn dẹ́ẹ̀ bá tẹnu bọ ìgbádà ní ṣàlùwàlá ká fọ lẹ́ẹ̀méje bàbá fọ lẹ́ẹ̀mẹjọ ó já sí wípé a fọ ẹlẹ́ẹ̀kẹfọ́ lẹ́lẹ́ẹ̀kẹjọ tá a fi èpè tó bá ṣe pé ẹ̀ẹ̀méje la bá fẹ́ fọ tìgbà àkọ́kọ́ fífọ rẹ̀ kó jẹ́ pẹ̀lú ìpẹ̀. hadisi ó ń tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó pọ̀ gan ta lè rí dìmú rẹ̀ tó jẹ́ nǹkan àǹfààní fún wa àkọ́kọ́ ni wípé hadisi ṣàlàyé bọ́rọ̀ ẹ̀gbin tí ń bẹ lẹ́nu ajá ó ṣe lágbára tó nínú òfin ẹ̀sìn àti bí ẹ̀gbin tí ń bẹ lára nǹkan ọ̀sìn yìí bó ṣe burú tó so nǹkan ẹ̀gbin níbẹ̀ lára rẹ̀ léè tó já sí wípé àwọn àpẹẹrẹ nǹkan ẹgbẹ́ yẹn ó lè ṣe é ṣe kó mọ́ hàn sáwà ó lè ṣe é ṣe kó mọ́ hàn sáwà wọ́n research seeker of recent wípé wọ́n ní itọ́ ẹnu ajá tó bá fẹnu kàn yẹn lára ó ní àwọn kan tí wọ́n ń bí lára èèyàn nínú àsàn gbogbo tó washing substances gbogbo nǹkan tá a lè fọ ó jọ ṣẹ ni o ó jẹ́ kò lápòjúwe ni o wọ́n ní gbogbo rẹ̀ tí ó bá òkè wọn lò tó kí ní àṣà tí ń bẹ níbi tọ́yàn ò lè mọ́ lára nǹkan yẹn wọ́n náà padà wá lo nǹkan ní wọ́n lo ìpẹ́ wọ́n wá padà gbé lọ sínú láàbù wọ́n discover pé ìpẹ́ ó lè máa ti ń àṣà yẹn tí ẹnu tí ajá bá fẹnu kàn yàn àní ẹ̀ káàbọ̀ ojú iṣẹ́ ìlànà ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ibi tẹ́ padà sí ní tí ò dín ní ẹgbẹ̀rún ọdún kan àti irínwó lànàbí sọ̀kalẹ̀ ní tí ò dín ní ẹgbẹ̀rún kan àti irínwó ló ṣe ọlọ́run sọ̀sọ̀ ló ṣàlàyé rẹ̀ kalẹ̀ ẹ̀yìn wá délé ní ẹlẹ́sìn research research ewu abẹ́ kí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ kéwu lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ ànábì ti já mi lé ìkalẹ̀ tó fi kọ́ra ní Muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀dọ̀ fojú tẹ́gbẹ́lú rẹ̀ àgbọ̀dọ̀ mọ́ fojú yẹpẹrẹ ọ̀rọ̀ ànábì pèsè ilé náà tún ní ìtúlá náà ń sọ ilé náà ẹ̀yìn ilé náà tún ní ìlólé lórí ilé ìgbà tí àtibọ̀tán rẹ̀ bá ń dé bá kó wá ìnira ni wọ́n jáde sí eléyìí náà káyà rọbẹ̀ ó já mọ̀ pé ajá kìí ṣe jíjẹ fún mùsùlùmí tí mùsùlùmí ń jajá ni

so kí mùsùlùmí wọ́n lọ bí ajá olóhun fi ń dẹ̀gbẹ́ ni ìgbàláyè wà fún olóhun fi ń sọ iléeṣẹ́ òní ìgbàláyè wà fún ó ní ìlú táwa ń gbé bẹ́yìn ò ní police dog ilé àwọn senior boys yẹn ò ní jẹ́ kéèyàn gbádùn olóhun fi ń sọ ìgbàláyè wà fún àmúlẹ́kọ̀ọ́ lábẹ́ òfin ẹ̀sìn ajá tí wọ́n bá train ní train kó o lè máa fi dẹdẹ ó láwọn ẹ̀kọ́ tí Islam ní kó o kọ́ ọ torí pé nínú àwọn nǹkan ẹranko tó mú lọ́pọlọ lajá ó dùn kọ́ lẹ́kọ̀ọ́ gà ó kọ́ lẹ́kọ̀ọ́ débi wípé kò ní máa jà ó lólè gbogbo nǹkan tó bá fẹ́ dẹ́ sí ó ń lọ ní ìgbẹ́nìsìn ló bá rí ehoro àbó orí nǹkan ẹran ìgbẹ́ kan tó fẹ́ lé sí ó bọ́bẹ̀ kò pẹ̀lú bísímìláì tó ṣe ó lè jẹ́ nínú ṣe àmọ́ níbi wá ní nígbà tí ajá yóò gbé nǹkan ní pé ó ti jẹun ó ti mórí rẹ̀ kúrò lára rẹ̀ anábì ní wọ́n gba lẹ́nu rẹ̀ ó fẹ́ jẹ fúnra rẹ̀ ni mọ́ jẹ àjẹkù ajá àjẹkù ajá kò lóore fálàfíà ara èèyàn so nígbà tí èdè ìtàn rẹ̀ ó ti jẹ́ torí kò mọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yíò mú ní láti jẹ ó lẹ̀ so àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn so bẹ́ẹ̀ náà ló fẹ́ máa fi sọ́lẹ̀ torí àwọn oníkàrà hàn tí máa ń ranjú mọ́ lẹ́yìn kiri ó wà ayé mi fún lọ́tọ̀ ó sì máa fún oúnjẹ rẹ̀ bí tó bá so mọ́ láyé rẹ̀ yẹn ò máa túlẹ̀ ní hàù tí pé wọ́n wọnú sí ti rúùmù wa yóò máa wọnú bẹ̀dúùmù wa ó wà gbájá sẹ́gbẹ̀ẹ́ nínú yàrá mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ràn ajá débẹ̀ ló gbọ́dọ̀ bá já lò débẹ̀ àtọ̀fẹ́ ìtawà ń gbọ́dọ̀ bá já fún gbọ́mọ̀ ẹ̀dá ènìyàn sùn inna lillahi wa inna ilayhi raji'un ìjọ́ wo láàbọ̀ nínú wàhálà báyìí a lè bọ́ nínú oríṣiríṣi àwọn àṣà oríṣiríṣi àwọn àjàkálẹ̀ àrùn tí ń ṣẹlẹ̀ torí so àáfàjá ni oúnjẹ rọgbà tí ó bá nílò oúnjẹ sí ẹlọ́mọ̀ fún bẹ́ẹ̀ tó bá lásìkò tẹ̀ mọ́ ń túlẹ̀ àsìkò tẹ̀ lọ́jọ́ bá túlẹ̀ sí yẹn nínú ọgbà kọ́mpáàlì bí jẹ́ súnmọ́ kìí pé yóò láǹfààní kó wọnú ilé wa ẹ̀túlẹ̀ wọn bá kó fi nára kiri ẹ̀sìn mú sáyé rẹ̀ padà so security jẹ́ torí rẹ̀ rà fún ṣiṣẹ́ rẹ̀ nìyẹn àmọ́ àwọn agbájá káàkiri ìlú kódà láwọn ìlú lálẹ́ lórí tó fi ń sakọ́ padàjá tó wọ́n rà fifty thousand naira ajá kódà wọn tajà wọ́n rà fifty thousand naira lówó tó ọmọ fi lọ yunifásitì yóò wá sí gamasa bẹ́ẹ̀ yẹn bá rí báyìí ọkọ̀ ọ̀dà nínú pé irú ajá àti gbòlúkú wọlé léyìí wọn lọ́jọ́ olójú mẹ́rin gbogbo àwọn àṣàyàn àṣà àwọn èbó ni àwọn òsì máa palẹ̀ mọ́dàlì kìíyàmù jí wọn mùsùlùmí ní palẹ̀ ayé má fàlì kìíyàmù ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ wọn yẹn ó rọ̀ mọ́ ajá tọ́ ajá dúdú ń kọ́ òun ló fi tiẹ̀ lọ́tọ̀ náà ẹ̀sìn ajá ó ní ẹ̀bá rẹ̀ ajá dúdú gbogbo ọ̀nà ilé kó ń sàkání ní fàínà fi ṣe ìtàn òun lé lára tiẹ̀ mo ní kí ni mo lé sùn lára bẹ́ẹ̀ bá rájá pupa tó kọjá nílé gbèrègbè ní ẹlẹ́mọ́sí ẹlẹ́mọ́sí kankan mẹ́bà lẹ́rìn tó dúdú anábì ní ẹlẹ́ o èso ń bẹ lára títí ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ wọ̀nyí ìṣòlòmí ń gbọ́ yé ni tó ní bẹ lára sí rẹ̀ irun ara ajá sẹ́gbin náà ni fíyá béèrè rẹ̀ ìwọ́lómọrúrin tó rìn ajá fara kan irun rẹ̀ wá tú sí ọlá ní àfà ẹ̀mí na ní fasọ yìí náà báyìí náà sí abẹ́ẹ̀mẹ́jọ níwà kéèpẹ̀tì kò nídìí ó kàn gbọ́n ohun mẹ́rùn náà ni so pé ẹnu yẹn náà Islam rí fàásì so ajá faragbáyàn inú rẹ̀ tún sí yàn lá wà lọ bó gbogbo aṣọ wà rí bọnú omi wà fọ́ lẹ́ẹ̀méje wọ́n ní kí ló dé láti sí yóò tẹ̀lé ara ẹnu ni tó bá ṣe pé ẹnu yẹn náà ló bá wá fi ló bá kàn yàn lásọ̀rọ̀ sẹ́ẹ̀mejì náà nìyàn fọ̀ tó pé ti gbá ní àdífi wá fún torí báyìí láti sàlọ̀lá áàmù fún mi ṣùgbọ́n ilé ya sọ ní ajá fi ẹnu gún yàn aṣọ ló fi gún sẹ́ẹ̀mejì náà láàfọ̀ aṣọ yẹn kìí sẹ́ẹ̀mejì bàbá ti fọ̀ ní fọ̀ ẹ̀kan pẹ̀lú tó bá wù ká fi fọ̀ ní nǹkan tá a nǹkan lọ́sẹ̀ ó ti parí Islam fi ẹ̀sìn ní wọ́n lábó ti wó máa èyí náà sọ wá fún náà ti bá gbàdá bákan hadithi méje o ìgbà àkọ́kọ́ tábà fọ afọ pẹ̀lú ìpẹ̀ hadith tó wá fún káfọ̀lẹ̀ mẹ́jọ ó já sí pé ẹlẹ́ẹ̀kẹjọ rẹ̀ ibẹ̀ láti wá lo èbùfọ́ ìjẹ́bí ò bá pẹ́ méje tí ò pẹ́ ṣé ìsìláàmù ń kàkún pé èèyàn ti ṣe nǹkan mọ́ra bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn afáà máa ń ṣe apanilẹ́ lórí ni àwọn kan ní ìbáàṣẹ́ ìbáàjẹ́ mẹ́ta lèèyàn bá fọ̀ ìbáàjẹ́ mẹ́rin tó bá ti lo ìpẹ̀ lẹ́ẹ̀mẹ́rin tó fọ̀ abẹ́mẹ́ta tó fọ̀ kò sí nǹkan tó ṣe ó ti mọ́ náà nìyẹn àwọn kan dandan ní kó pẹ̀ méje ní abẹ́mẹ́jọ yẹn ó sì lo ìpẹ̀ lẹ́ẹ̀kan eléyìí ló fẹ́ẹ̀ fọkànyàn balẹ̀ jùlọ torí pé ànábì ogbewa gbé wá lẹ́ẹ̀mẹ́ta kò gbé wá nígbà káfọ́ lẹ́ẹ̀mẹ́ta péré àbí káfọ́ lẹ́ẹ̀mẹ́rin péré ìsídà kẹfọ́ lẹ́ẹ̀méje àbí kẹfọ́ ní ẹ̀mẹ́jọ bẹ́ẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala kó mọ́sá ìjẹ́ kí gbogbo àlàyé tó ń ṣe ńlá fi ń sọdá sí wa nípa ìsìn wa yìí ojú yìí wà jù báyìí lọ ọ̀rọ̀ àlùwà kó ní kálukú ya owó sí sálùwà láàrẹ̀ sálùwà lápàjáwìrì ni wọ́n ń ṣe ní àbáwọn àlùwà torí bákan méjì náà làwọn ìrìnsàlùwàlá tẹ́lú ìlábẹ̀rẹ̀ ní sí àlùwàlá báyìí ṣẹ́jú márùn-ún ṣẹ́jú mẹ́wàá kò tí ìláwàlá ṣe tán tó bá múgun pa ọwọ́ tó bá fẹ́ fọ̀tún pa ọwọ́ báyìí yóò mọ gbóyìnbà tó fi kẹ̀kàn sí ọwọ́ ni tó mọ gbó sàlùwàlá ló wá lè tó báyìí ẹlòmíì sì lé bí kókó ara fomi tán kàn tó omi sára báyìí ọlọ́run òróró bẹ́ẹ̀ sì ni ọlọ́run òróró lóòótọ́ àmọ́ táwọn nípa ni a ṣe wò náà ní kà ṣe ìgbà tó fi dárúsù mi táwọn ṣe àlàyé bóòlù àti ń ṣàlùwàlá gan-an kí ni man of abduction tí ànábì kọ wa a kà hadithi lórí a fi wá rúbá náà ṣe ń ṣe àlùwàlá tí wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu